وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب شروط الصلاة عن علي بن طلق رضي الله عنه عليه وآله وسلم إذا فتى أحدكم الصلاة فلينصرف وليتوضأ وليعد الصلاة رواه الخمسة وصححه ابن حبان وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم قال لا يقبل الله صلاة حائض إلا بخمار رواه الخمسة إلا النسائي وصححه ابن خزيمة وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال له إذا كان الثوب إذا كان الثوب واسعا فالتحف به في الصلاة ولمسلم فخالف بين طرفيه وإن كان ضيقا فاتجر به متفق عليه طيب أتي أكون إترك صلى نكوان كفي أتي قانا فكبر عليه نكوان تجمع مجمعنا مجمعنا قلنا لي شرط الصلاة هذا جمع إلو في يبدون كل شرط náà ni máa yalzamu min adamihi al-adam wala yalzamu min wujudihi wujudun wala adamun li dhatihi oní tó so ikpe tí ọba sí kò sí bá a ti lè sẹ́ńtà máa dé nípò rẹ̀ tí bá sì ń bẹ bíbẹ rẹ̀ pé kí n tí àá máa ti torí rẹ̀ ṣe kọjá ṣíṣe kò sí pé kọ́mẹ́tẹ̀ ṣíṣe ilé ẹ̀ máa ń pè ní short so short yẹn tí wọ́n bá lè ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bá ti wí wọ́n máa ń pè ní ṣòro tó sàhà ṣòro ọ̀sàhà ṣòro tó sàhà yẹn ìgbà tí ẹ̀ bá lágbára láti ṣe yọ̀ọ́ máa máa láyé tí mo lù ilẹ̀ bí kí gbogbo wájú àmọ́ ṣọ́ọ̀tù tá a lágbára láti ṣe eléyìí àwọn ìpè ní ṣọ́ọ̀tù sàhà wọn máa ń pè lẹ́yìn ní ṣọ́ọ̀tù lòójú òwò má dáa tí mo lòójú gbogbo lẹ́bẹ̀ òfin ìlúkú lé sẹ́bí wájú mìtáàlù tálákòókò èyí tó ṣe wípé májèmú ni tí máa jẹ́ kí ìjọsìn ọ̀la làbíà èyí sí kò sí tí bá sì ń bẹ kì í ṣe dandan ní ká ṣe ìjọsìn yẹn kì í sì ṣe dandan ní ká má ṣe òun náà ni àfahàn ká sì mára ká sì mára ká fọ ẹ̀gbin kúrò lára wa ká sálù àlàkátó kírun chop lẹsẹ àtúntọ́ra tí yàrá bá sì mára kò gbọdọ̀ sí kírun kò gbọdọ̀ kírun tó eléyìí. ما لا يتم الواجب إلا به فهو واجب وصفات الاسلام وصفات الاسلام لا يجب الولاء وصفات الكيرون لا يجب الولاء eléyìí túmọ̀ sí kékeré ní ìdájọ́ kásálù àlánárí ọ̀ràn àyàn gẹ́gẹ́ bí irun náà ti ṣe jẹ́ ọ̀ràn àyàn tá lè sàlọ́ láàbà lè ṣe náà àlẹsẹ torí rẹ̀ lẹ́yìn wọn sọ yìí pé màá láyé tí mo lù wájú wo ilà bíi fọwọ́ wájú ńdá lè ṣe ọ̀ràn àyàn láì dé ajẹ́pẹ́ ṣíṣe tiẹ̀ náà kọ́ ọ̀ràn àyàn. bẹ́ẹ̀ náà ni akramakumullah istiqbalu al-qibla káàdójúkọ al-qibla ńgbà tá a bá fẹ́ kí ọ̀run kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn àyàn. shartun min shurutu sihhati as-salat. téèyàn bá kírun tí òdojú pa kíbla àwọn nípa àwọn ẹ̀sọ̀ pé òun lọ lálàáfíà ṣé àwọn alágbára láti dojú pa kíbla bá alágbára rẹ̀ alágbára rẹ̀ gbàdé ti pé èèyàn ríran yéé ti ṣe èèyàn rẹ̀ kó wà nù nítòsí tá a bá ṣe kò sí bá a ṣe lè ṣe ní jọra ẹ̀. bákan náà kápò ìwòwò wa kátó nípa kírun òun náà ni. ètò tó pété yẹn bá kùnà láti ṣe ìjọsìn rẹ̀ òní nìkíni òní lálàáfíà òun náà wà bẹ́ẹ̀ máa láyè tí mo lù wájú bo ilà bí ìfà wá wájú ṣé bá lágbára láti bò owó wa bá lágbára rẹ̀ lágbára rẹ̀ lópin ìgbà tó bá ń bẹ sáré fún oṣù máa yẹn tọkọ kéèyàn faṣọ sára tó lọ sàmùwà oríṣiríṣi láàrẹ̀ láàrẹ̀ wà tó títí máa ń ṣe èèyàn gbọ́dọ̀ fà sọ kára àárẹ̀ yóò tún lékún sí kọlọ ọdẹ kálá láàfíà tọ àwọn eléyẹn wọn ń pè ní ṣòro ọsẹhà akérèwọn kún mọ wọn kátólíkù akérùn àkókò òun gbọ́dọ̀ wọlé àkókò òun gbọ́dọ̀ wọlé táàkókò òun ọba ti wọlé tọtọ bá kírun ọ̀ràn yẹn pọtọ eléyìí náà adébí ká dúró di kákòókò ọ̀wọ́lé ọ̀ràn yẹn ni. báwo láti ṣe wá mọ ìyàtọ̀ láàrin ọ̀ràn yẹn ká dúró kákòókò ọ̀ràn ọ̀wọ́lé ká tó kírun àtọ̀ràn yẹn ká sàlù àlà ká tó kírun. ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé gbogbo ala lágbára láti lè sàlù àlà ọ̀ràn alọ́run láti sàlù àlà wọn kò sẹ́ni tó lágbára nínú wa láti mú kákòókò ọ̀ràn tó kótótó àbáwá. òsì torí ẹ̀ máa ń ní máa láyé tí mo rò ojú ìlà bíi balẹ̀yìn sábẹ̀ wájú nǹkan yẹn kò ní jọ́nà yẹn láì sí adébíkì sọ̀nà yẹn lórí wa irun òní jọ́nà yẹn láì sí rẹ̀ tó sọ̀nà yẹn ní ká má wa ní sọ̀nà yẹn tó bá rẹ̀ nítorí agbára wa nítorí agbára gbẹ́kọ́ ọ̀fẹ́ lọ sí hajj lọ́dún yìí. tó a sì mọ̀ yín pé ẹjọ́ bá lọ sí hajj lọ́gbọ́dọ̀ lówó ní báyìí ti dà káyé tó dà bó ti dà gan gbọ́dọ̀ lówó. bàbá yìí ti dà ní ìsìn yóò níbi àfẹ́ mílíọ̀nù náírà tó lọ sí hajj. wọ́n á máa lọ máa lọ tó wàá lọ wàá lọ ó sì lówó. wọ́n wá sọ pé ájì ọ̀ràn yẹn lórí mi bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn lórí rẹ̀ ṣùgbọ́n tó bá ti kí ni. torí wọ́n lè lẹ́jọ́ àlẹ́ náà fi hajj al-bayti man istata'a ilayhi sabila tọ́ba lágbára ọ̀ lágbára ọbẹ̀ sọ́dọ̀ ọ̀ràn yẹn lórí ara rẹ̀ tó ń ta ọlọ́run èèyàn olówó tí ò fi yọ zàká sọ̀rọ̀ yẹn ní kọ́ lọ jáde wọ́n kà wọ́n tún lu pa tó gbé lọ́nà méjì tún sẹ́yìn ẹni tó jíwó rẹ ọsẹ oṣù tún nípa lọ lò eléyìí mú ọlọ torí délé ntí kò tọgbàrà rẹ ọba ká ṣèbò tìṣe máa tò ní ìsìn abáfẹ sọ fún wa nípa ṣòwò sẹfàtú sọdà wọn mú àdébì àlì ibùnú kọlùkù wa ọlọ́wọ́n bá kó yánú sí i ọlọ́wọ́n nàbí wa ìkẹ́ àtúrọ̀ ọlọ́wọ́n bá kó má bá sọ pé ìdá bàtà àhàdókùn sọ̀rọ̀ ẹ̀ ti fẹ́lẹ́ yẹn sọ́rì sẹ́nìkan nínú ibà sọ lórí irun kókó òdì irun. sẹ́nìkan nu yín bá fi lè so lórí irun kó kúrò nídìí irun yẹn eléyìí tó túmọ̀ sí pé kò sáyè so lórí irun láti tún dúró mbẹ́ nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ni ẹ mọ̀ pé májẹ̀mú tí mo mú kí kó lálàáfíà ìní mára ìjẹta bá ṣe ìmára tá a ti bẹ̀rẹ̀ irun pẹ̀lú ìmára tí màrà bá já láàrin ìgbà tá a wà lórí irun yẹn kọ́ tàfi irun yẹn sílẹ̀ nítorí pé alwudu shartun li sihhati as-salati ibtida'an wa dawaman májẹ̀mú ni èyí tó ṣe gbọ́gbọ́dọ̀ péjú pèsè sára àrùn kí òun lè ba lálàáfíà láti bẹ̀rẹ̀ títí tó fi parí rẹ̀. kété bá ti fi àlọ́ lábẹ́rẹ̀ irun òwúrú tó bá já láàrin kọ́ máa lọ. kété bá ti fi àlọ́ lábẹ́rẹ̀ irun tó bá wá débi àtàyè àti parí ọwọ́ ń tàtà yóò fẹ́ parí tó bá bọ́ tí kókò burúkọ máa lọ kọ́ máa lọ bó ìrìn ẹ̀ ti bàjẹ́ nù kọlọ tó àlọ́ láti kọ́ wa tún kí lọ. ìdàfẹ́sà àhàdókùn tó sọ́dẹ́ sẹ́nìkan nu bá fi tó lórí irun balẹ̀ ń sọ́rìn kó fi irun yẹn sílẹ̀ subhanallah. ibẹ̀ ló ti yẹ kó ọmọ dúpẹ́ fọlọ́ lórí orí tó ṣe fún ẹ nípa títí ọ ní mùsùlùmí. abẹ́yẹ̀ òfúra orí ńlá ni kọjá mùsùlùmí.

àrùn lọ sọgbà tó ti pé o tó àlọ́ láti bàjẹ́ parọ́ la ti kírun rárá kú níbi tó ti rẹ̀ lábẹ́ òfin ìgbà tí tó ti dín tó fẹ́ kú òyìn lábẹ́ òfin rọ wàá ti wàá tí àmúrun ṣàkóso àwọn ìtumọ̀ nǹkan ọ̀la ọkọ̀ ẹ̀jẹ̀ pọ̀ kà sápá jáde ni òṣìṣẹ́ bí ẹjọ́ mi òṣìṣẹ́ bí ẹjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ ọkọ̀ ẹ̀jẹ̀ pọ̀ lọ. lájọ bẹ̀rẹ̀ ẹrù pẹ̀lú ọgbọ́n bá dáni lọ́kọ̀ jáde ni. tó torí ẹ̀ nígbà tó bá ti gbé tó wá ọ̀rọ̀ akọ sínú rẹ̀ báyìí àwọn yóò tún máa káàánú rẹ̀ gbà ọlọ́jọ́ bẹ̀ lálàáfíà ọlọ́mọdé ọjọ́ bá ìdání sí ó náà tó eléyàjẹ́ bá eléyìí túmọ̀ sí pé mọ́tíláṣí kìí ṣe lóorùn akérèmọkùn lọ tí èèyàn márùn péré bá ń bẹ nínú kíláàsì tí kálukú fi lè sọ sóòlì òsì bá àwọn yóò ṣe tóbi tó fi lè gbé lọ ní fi bá àyè kíláàsì ọ̀rẹ́ rẹ lọ́wọ́ wa wọ́n á mú lọ rẹ sí yóò yìí ma jókòó pẹ̀lú gbogbo ẹ̀sọ́ bá wọ wá tẹ́lẹ̀ rẹ̀ á yẹn pàtàkì bá ọwọ́ mu wọlé lọ́ba tó. tàbí ìgbà tó sóyún tó máa ti ju rẹ̀ dáadáa kò ní lè sọ pé abẹ́ sóni. tọ̀gàtọ̀ kàn máa ti gbá àwọn nípa tó múná lọ iná lé o àbúrò mẹ́yìn ni tọ́ndọ́gbọ́n sọ ah. ah, ni pé ọmọ akute ọmọ akun ọmọ akú ewu ọwọ́ atimi ya thirty minutes ò yara wọ yàrá subhanallah yàrá rẹ nufa bó wà nílé ọlọ sẹ ká fi tó lọ ẹyẹ o ẹyẹ o kọ́ máa gbé sóbọ̀ gbàtọ́ adé ti sẹ́wọ̀ wáyé kíkó ń pàdé ma òun fúnni ma kọ́mọ́ bàa dùn àtẹ̀tí ó dùn àtẹ̀tí ó dùn kẹ́ni tó ti ní mọ́tíláṣí ẹni rí àti tó ju agbára ẹ lọ ẹ̀rọ pé tó wà tó ju agbára yẹn lọ wọ́n á máa ibi tó ti ń jáde lọ́yọ̀ pọ̀ lọ́nà rẹ̀ ká sọ̀ra fún mi máa sún mọ́tíláṣí. àmọ́ ọlọ́run ti dá kò sì síbi títò tí lè wà àkúrọ̀mọ̀kùnrin wà. ìdí nù tó gbin tó fi sọ nípa tí tó bá wà láti tàǹkì ọ̀n lọ́wọ́ fi àyè yẹn náà. sí wípé yẹn wà ó sì ń bẹ nínú tó náà bá ní kó máa bẹ pẹ̀lú wa kálíbà fi mọ ara wa kálíbà mọ bá ti mọ bá àjámọ̀ kán ètò náà bá dá wa lẹ́nu tó ní ma tútù ní ma yàgbẹ́ ni parí ọ̀dùn pọ̀ ẹni ní sèyàn lékele à ń so à ń sun oníkálukú wo sì ẹ̀wà òbíbà rẹ̀ ti ṣètò ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń pera kí wọn àdájá mẹ́tẹ̀mẹ́ gbogbo ilé ọlọ́run ti bẹ́ẹ̀ nítorí káfíńì bá àwọn ọwọ́ ara wa ni ìrẹ́ ló ti jẹ́ pé tó máa dẹ́nà bá wà lẹ́nà tán kò sí sómọ́ kò sí gbẹ̀mọ́ kò sí tọ̀mọ́ kò sí kún kò sí tẹ́lẹ̀bẹ̀ kò sí nǹkan kò sí oògùn kò sí oòrùn àlùjáná mọ́láyé ń bí àkúgbẹ́ lọ́wà lọ́ba náà fún ẹ lónìí ó búrọ́ọ̀ṣì ẹnu bẹ́ẹ̀ ni kàmí abọ́ mi tọ́lẹ̀ tiẹ̀ ti rùn kò sẹ́ ní sá torí pé ibi títí ti ń jáde yẹn gbogbo kìí tó rùn dúdú ní mẹ́mu kọ́dà bí lọ́fíńdà lọ́fíńdà tó gbogbo eléyà fi hàn wá pé ọlọ́run bá ti bẹ́ẹ̀ ní ká ti lè mọ ara ọ̀ bẹ́ẹ̀ ló ti lẹ́gbẹ́sẹ̀ tó bá ń sakọ sí sapá kanga tí ń segin náà gẹ́gẹ́ ni ìgbọ́dọ̀ ẹ̀kú tó bá tó ní gbogbo yóò tilẹ̀ tẹ̀ ọ́ lọ́wọ́ apá yóò kọ́ra kàmú láì so gbogbo eléyìí ọjà mọ ara wa so di eléyìí báyìí kọ́ mi èèyàn ọ̀sẹ̀ ìbá bọ́lọ̀ kọ́lọ̀ kó lè bá gbóná sí ìrọ̀ wọn lọ́nà ọ̀nà di eléyìí tó bá tilẹ̀ tó kó fìrún lẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá wà tó kọ́lá tí ọba sọ̀rọ̀ àwọn èdè kẹfẹ́rẹ́ nítorí pé ńgbà tó màmá máa kírun sùn láì lálùwàlá ọ̀rọ̀ rẹ̀ jọ tẹni tó màmá bẹ̀rẹ̀ ẹ̀rù láì lálùwàlá torí bá ti sọ pé kó ní àlùwàlá mẹ́tẹ̀ẹ̀mú ni tó di irun lọ lálàáfíà láti bẹ̀rẹ̀ ẹ̀rù títí dópin rẹ̀ wọ́n á ti bọ́ sì fi ó túmọ̀ àmì lè yí dá lórí sótọ́ jáde tá àmọ̀ dájú kọ́ jáde àwọn tó wà tó ṣe ń pín àṣekọ̀ǹ tẹ́lẹ̀ yẹn ọ̀tá ńlá ni o mídẹ́tì tó bá ti ọmọọmọ gbọ́ lórí ìrìn ọmọ fẹ́ inú rẹ látẹ̀gùn tí wọ́n á nà gé bí ẹwù ìrì àgbẹ̀dẹ́ òun rọ mi àmọ́ àwọn òkè agbọ̀nìkú náà máa bá jáde òun náà ló máa bá sínú síta bí ìgbà tí tó jáde tó jáde nítorí pé èwo ló tún yà sẹ̀tánì náà ju kó mú ọ sórí ikú lọ ẹ̀kọ́ kan lórí ikú lọ ṣé òun á lè máa gbé ọ lọ síbi oríire kékeré lọ sọnù torí ẹ̀ wọ́n fẹ́ gba ìlú jẹ́ mọ́ lọ́wọ́ ẹ máa kọ́ inú rẹ ọmọ òkè kan jáde kò sì jáde lànà ìṣòwò àti sọ́nà sọ pé tìrú rẹ bá tẹ̀lẹ̀ sí ọ látàn sọ́rí fún hàtà tẹ̀sán àsọ̀tẹ́n àwùjẹ́dẹ̀rẹ̀ yìí hàn títí tó fi gbọ́ ohun tó bá jáde àbí tó fi gbọ́ rẹ̀ àbí tó fi rí pé nǹkan jáde látẹ̀lẹ̀ ìyẹn tó bá ti hàn pàṣẹ ìtàlẹ̀ ní fi ọ̀sẹ̀ rẹ̀ ẹ sì mọ̀ kí ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn àwọn tó ti sọ̀rọ̀ alẹ̀ fún ọ̀tún wá ti sọ ìkàn ìròyìn ròyìn èsù ti máa sọ sí ẹ̀lọ́kàn àwọn tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rù ní ìsìn ìgbà rẹ̀ ó lè já àrùn tó ẹ̀mẹ̀wá ẹ̀mẹ̀wá ni ọmọ jáde kí ló dé ó dàbí ìgbà tí jáde ó dàbí iṣu òtí ìjáde ó dàbí ọ̀dájú kí ló dé tó àwọn ajá èyàn sálù ọ̀la wọn tí kírun àṣetánì ọmọ dàlámù yóò máa wọ kó ti so kú sáré yóò máa kó tu ẹ̀dá kù sí ẹ̀wù wọn ní báyìí gbàtí máa ń kọ apá wa ọba ní yóò bàjẹ́ náà torí wa ọba ní bàjẹ́ bàjẹ́ torí ló ti gbogbo ti dẹ́kun kan ohun àbí tó gbọ́ òórùn téèyàn ọba ti kọra rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ìròyìn ròyìn èṣù bá ń gbájà bẹ́ẹ̀ wàláhì kò ní rẹ̀ sí o ẹ̀rí pé wàhálà náà lọ wà fún ìgbà kódà ọ̀pọ̀lọpọ̀ lè gbá débi tí yóò gbéra rẹ̀ lọ sọ́dọ̀ àwọn sọ́júrì ẹ̀rọ pé òun gan-an ni ọ̀gá dùn lọ́kàn rẹ̀ nítorí tí ọba ti sọ fésù pé rọ́ọ̀lọ́ ń pa wàhálà yóò fi ọlẹ̀ lónìí ọ̀sán ọmọ ẹgbẹ́ mi wà lánàá aláàrẹ náà tuntun bá rọ̀ èsì tọkọ̀ èsì tọkọ̀ àbójúkun lẹ́bẹ̀ẹ́ etí ìgbà tó bá sọ fún bá ọmọ sọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ọmọ jọ pa nígbà tó bá tún di lọ́la tó bá tún wá tún lọ́wọ́ náà ẹ̀mí jẹ́ ni lónìí àdínkù ti tọkọ̀ tó bá tún ayọ̀ wáyọ̀ kẹ̀ márùn-ún ni o. sẹ́wọ̀n kí ní títí tó fi bọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ tó sí á tó torí délé iléyà tẹ̀sí bá lè fún nítorí ti jẹ́ pé irú wọn tó bá béèrè lónìí dà sọ fún béèrè tó bá béèrè náà lò ó kẹ́ èso tún dá láàmú nínú béèrè tún dé nù wọ́n ti sọ fún wọn tó sọ fún wọn tó sọ ẹ̀dá fún tí a wọ́n gan lọ yọra rẹ lẹ́nu. torí pé ètùtẹ̀ rí yẹn tí máa ń dá yẹn láàmú kí sọ yẹn lẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ tó jẹ́ni tó ní ọkàn tó ga high level of determination wà láì tó ní fi ọlẹ̀. yóò rí pé òun gba yìí rẹ jẹ́ òun sì bọ̀ ọ̀run rẹ jẹ́ ni. àwọn sọ pé nínú tó ga jù tẹ́sùn máa fẹ́ fi mú kò síbi wàsíwàsí. ìròyìn ròyìn tó bá fi lè rí ìyàmú bí ọmọ kẹ ẹsìn rẹ kàn ní dáa mọ wàhálà wàhálà tiẹ bẹ̀rẹ̀ Ọlọ́run sì máa fi jọ parí torí ànábì sallallahu alaihi wasallam níbi wọn sọ nípa ẹni tó mọ dájú wípé ìsó jáde láàrọ wọn ni kí ló ṣe yóò fi irun lẹ̀ tó bá jẹ lèmọọmù kọ wọn ò fi irun lẹ̀ o torí báwọn ẹlòmíín nù àwọn ẹgbẹ́ ń ṣe lèmọọmù lèmọọmù yẹn wọ́n ti ka ipò jíjẹ́ lè má mú kún kankan tó ti pé táwọn bá fi lè sọ́ọ̀lẹ̀ pín ẹni táwọn bá fi tọ́ lẹ́nu wò tó ní a bá wá yín má kò ní sọ́ọ̀lẹ̀ má. Sàtò ti fún sọ́dọ̀ ló ń jẹ wàá jẹ bẹ́ẹ̀ mo sún lórí irun ló ti pàwọ́ síwájú pé kò kírun fáwọn ẹ̀ ó ti wá di pé ọgbà kò máa lọ. Tò àná wọn lọ gbé tọ̀ ilé yìí ọgbà kò mú lọ náà tó kí wọ́n ti sọ ipò àwọn oúnjẹ. bàbá òun náà lè ráìtì ńgbà mí torí pé bàbá ti kọ́ síwájú kíkọ́ wá kírun lẹ́ẹ̀kan lọ́nà bàbá máa retí pé tí bàbá yìí bá kú o ọ̀n bẹ́ẹ̀ ló ẹni tó yẹ kọ́ jẹ lìmáàmù ọ̀yọ́ apá kótó tó gbogbo orú àwọn kan yẹn tó o bá tún dáàbò fìrún lẹ́jọ́ kọfẹ nìkan tó wá dúgbà tó bá ti dé tá ah, bàbá alára ẹ fìrún lẹ́ mo tó mo ní diwọ́ kan ni mo jáde lọ yanjú ẹ̀ so gbogbo eléyìí kò sí nǹkan bàbá kò sí bàbá tí èso kò sì sí màmá tí èso fa so nítorí eléyìí kò sí nǹkan kan mẹ́ẹ̀. wàlẹ̀ yẹn tọwọ́ gbọ́ kọlọ tó àlọ́ aláṣẹ o èsì kó àlọ́ tó kò síta ọ̀gá bẹ̀ tàyíbà àmọ́ gómìnà ọba tó wá a lọ tún àlọ́ aláṣẹ lẹ́ẹ̀kan náà torí pé tí wọ́n bá dúró bá ṣètò àníbi ọtí rí èsù tẹ́lẹ̀ kò sí ọ̀nà tí ì ẹ̀ẹ̀kan náà tó bá ti jáde wà lọ tún àlọ́ aláṣẹ wọ́n yóò rí ní sọ́lá kọ́ wá tún ìrùn kí. ẹni pé rí mbẹ́mbẹ́ o fún ọ nígbà pé tá àlùwàlá rẹ bá já kí ló ṣe wàá jáde lọ tún àlùwàlá ṣe tọ́ba tí wàá dé ọmọ bárùn lọ àbótún kí tẹ̀lé ẹ̀ sọ fún ẹ nípa àtúnṣe ìtí ọ̀dẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ̀ ká ibi wọn ní wọn sọ pé tí yẹn bá ti wà lórí irun tó bá so àbótí ẹ̀sùn náà ni tó gbogbo tó bá ti tó bá ti padà dé kó máa bá rùn lọ. pé ojú ti máa bá lọ pé kí ni oníbàárà ọbẹ̀ kankan yóò tuntun bẹ̀rẹ̀ ni. lẹ́yìn wa bíkọ́sì irun irun tí oríkè kan nínú rẹ̀ bá fi lè já kò sí bó ti lè sọkọ̀ móríkè mi láì jẹ́ pẹ̀ tuntun bẹ̀rẹ̀. rò pé yé wa. ẹ̀sùn rẹ̀ má fi ẹ̀sìn rẹ̀ sírí kọ́ má sáré jẹ ọlọ́run kọ́ pàtà kàtó òrùlé lọ́wọ́ tó wípé ẹ̀dùnmọ́ tó ti sún yẹn ìfúrákà kẹta lẹ́wà wọ́n yìí kọ́ gbà tó wàá kàkẹ́ lẹ̀kẹ́ kíkín nǹkó yé wa torí ẹ̀ ló ti jẹ́ pé èyí tó ni. àdéhìí pàdánù Muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan wọ́n wá wọ́n wá síbi tí wọ́n ti fẹ́ kírun lẹ́yìn táwọn sábẹ́ ti ṣe ọmọ wọ́n á retí kánábì òkè takbiratul ihram ànábì sallallahu alaihi wa sallam ashara ilayhim an qifu makanakum gbígbẹ́ dúró láyé yín wọ́n bọ̀ wọ́n ti kọ́ màtà wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ sọ ànábì sallallahu alaihi wa sallam wọ́n á lọ dídé tí wọ́n dé àwọn sábẹ́ ní kórìí wọn ó ti rẹ fómi omi ń kán látara àrùn wọn ó túmọ̀ sí fún ọ lọ wẹ̀wẹ̀ ìgbà náà lànà mi tó wá sí ọlọ́ọ̀bù àìsàn. tó nínú rìwáyà kan eléyìí rìwáyà tó wà nù sọ Bukhari àti Muslim nìyẹn pé wọn ti bẹ̀rẹ̀ ẹnu wọn ti kọ́ ọmọ wọn ti bẹ̀rẹ̀ ẹnu àǹfààní ta lè rí bẹ́ẹ̀ ni pé kò sí tó burú nínú kí àlàfo. tí ó bẹ láàrin ìkọ́mà àti takbiratul ihram kó gùn. àǹfààní a rí nù ìwáyà yẹn fẹ́lẹ́ ti ṣe ìkọ́mà kalẹ̀ nísìn kó tóbi ìṣẹ́jú mélòó kó tóbi pọ́ńtì Allahu akbar ti bẹ̀rẹ̀ àti tún ní tún ìkọ́mà tóra àrí nínú gbogbo àti ìkọ́mà ṣùgbọ́n àìrí kò túmọ̀ àìrí òtúmọ̀ sí kí wọ́n sọ pé wọ́n ní wọn ò tún sí o. tán eléyìí ni àwọn rìwáyà tó wà nù Sahihayn rìwáyà mi wá wá lọ́dọ̀ Ibn Hibban àti lọ́dọ̀ Imam Malik àti lọ́dọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀adé gẹ́gẹ́ bí Abu Dawud wípé anabi sallallahu alaihi wa sallam wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rùn wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rùn tẹ́lẹ̀ kí wọ́n tó wá sọ wípé kó tó sọ yìí pé àwọn ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu kótó rántí pé dáná bá ń bẹ lára wọn wọ́n ti Allahu Akbar wọ́n ti ta ìpinnu wọn rántí wọ́n sọ fún ọ pé wọ́n ń bọ̀ ẹ̀dùn mẹ́rin ànábì wa lọ wẹ̀ wọ́n á dé àwọn ẹni sọ fún yín pé láyé bá já tálọ̀ láyé bá já so ẹ máa bá àrùn lọ láti fi ẹ bá àrùn dé wọ́n á ní tọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ìbẹ̀rẹ̀ ẹ̀rún ó tún rántí pé ìdáná bẹ láàrọ̀ ọ̀run ọwọ́ lọ wẹ̀ ọwọ́ ń bá àrùn lọ láti fi tó dé. tọ́ àwọn sọ pé kò sẹ́rìí mẹ́ lóríṣiríṣi ọ̀nà kò sẹ́rìí mẹ́. akọ́ ni pé àwọn rìwáyà yẹn ọ̀dàpọ̀ àwọn rìwáyà tó wà nù sàfihàn yẹn tàbá ti gbà pé àwọn àlèwà ayé àti náà wọn fẹsẹ̀ rìn lẹ̀ nípa kí wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu kánàbí ò kò sí ẹ̀rí tó sọ fún wa pé ńgbà tá nàbí dé wọn tó ń bẹ̀rẹ̀ ẹ wá ẹ̀rí wá tó sọ pé ńgbà tí wọ́n dé wọn tó ń bẹ̀rẹ̀ ààrí àìrí òtúmọ̀ sí pé kò sí. ọ̀pọ̀ yẹ tẹ́tẹ́ bá wádìí désàlẹ̀ kòkò kò sì ti kẹ́rin. tẹ́ bá wá wádìí désàlẹ̀ kòkò tẹ́ ẹ bá rí atúndófin kanu ṣẹlẹ̀ àtúnṣe pé àìrí òtúmọ̀ sí pé wọ́n sọ pé wọn ò tún bẹ̀rẹ̀. àbí sọ ẹlẹ́ẹ̀kejì oníkókò jọra wọn etí ọjọra wọn lẹ́ẹ̀fi wéra wọn àlẹ́bí ọ̀ràn ti gbéjà náà bá ń bẹ lára wọn tí wọ́n fi bẹ̀rẹ̀ rún wọ́n á padà wá wọ́n á lọ wẹ̀ wọ́n padà wá sórí rún ṣé ọjọ́ tẹni pé ló fi ọjọ́ tẹni tí ọmọ yìí pé òun ní ìmára dànàbà ń bẹ láàrú òun tọlọ wẹ sọjọra ó tẹnifí léyìí kó tó bẹ̀rẹ̀ ẹrun ìnìkan yẹn ti ṣe eléyìí irun ló ti ṣe ó ó eléyìí ìgbàgbé ló bí tẹléyìí ìgbàgbé báwo ọmọ kó ni kò

tọ́ba ti aláwọ̀ àpọ̀ tí o túmọ̀ sí kó o ti aláwọ̀ àpọ̀ lẹ́yìn àwọn máa mú rò pé yé fáwọn máa mú ti ṣe aláwọ̀ àpọ̀ ti lè máàmù wá wá lẹ́yìn tani lè máàmù tani máa mú àgbà pé kò sí tó burú mẹ́ kò sí tó burú nu kí aláwọ̀ àpọ̀ ti máàmù wá lẹ́yìn tọ́ba já nàbì tọ́ba já nàbì nínú àlàbí pé pé ilé ìwé jẹ́ta nàbì ìyẹn pé lẹ́yìn tá a bá ti fi gbogbo ẹ̀ dànù á tún á sì lọ́nà mí nàmí yẹn lé lẹ́ o bọ̀t láti pè lẹ́nà tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀ bẹ́ẹ̀. tọ̀ lọ́nà wo tó bá dáná wá lẹ́yìn bó ti jẹ́ nísìnyí àwọn ẹ̀tẹ́ bá sọ yìí ànábì ò bẹ̀rẹ̀ nù tó àwọn aṣọ kékeré wọn sọ fún apá ànábì ò tún Allahu Akbar àwọn sọ pé kò lè tún ṣe torí pé tẹ́lẹ̀ náà ní bá lọ àwọn sọ pé rárá ó tún ṣe àwọn aṣọ pé báwo lọ́wọ́ ti wá fẹ́ lápẹjù alápẹjù ìjọba ní sọ̀rọ̀ máa ṣe máa pẹ́ kótó dé táwọn bákà ti ń sèlè máa ń lọ táwọn ìsọ̀rọ̀ máa ṣe sọ̀rọ̀ máa dé táwọn ìsọ̀rọ̀ máa ṣe máa ṣe ọ̀gbọ́n àpò àti lẹ́yìn àbúkà wọn ti ní àgbà ti lọ́nà tó ń dúdé ná lẹ́yìn àbúkà ti pàṣẹ ìgbà nìkan máa bá lè máa ń lọ gbàtúrú gbà ti dé aláwọ̀ kọ́ ti ta ló tíwájú ti ta lọ́gbẹ̀yìn. sẹ̀kútà àwọn máa mú síwájú tí lè má mú segin ní ọ̀gbẹ́. bákan náà gbàdánù bisọ̀rọ̀ máa ti nà tí wọ́n ń ta rẹ̀ èyí tó ti náà fa yé lẹ̀ wọ́n rí ijọ́ pé pápá bọ́kà ti ń fáwọn èèyàn náà ànábì wa dùn wa jáde wa wọ́n á jó àwọn náà abẹ́rẹ́ sí ní pẹ̀lú àwọn tọ́lọ́kọ́tì aláwọ̀ abubakar limamu anabi wa ní anabi náà ní kó ti limamu tẹ̀pẹ́rẹ́ eléyìí tẹ̀lé ìtumọ̀ tó pé wọ́n lè tẹ̀lé ẹ̀ wọ́n kò yé wa wọ́n gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ yẹ nítorí pé tí wọ́n bá ti èyí tí ọwọ́ nínú ṣẹ̀ríà pé a lè máa bárùn lọ bí takide ó ní í ṣe pẹ̀lú àmúrun ni àmúrun ẹ̀jẹ̀ tí máa ń dà láti mú yẹn lẹ́yìn náà ọ̀rọ̀ ibùdó ìlú àti fẹ́rẹ̀ ìgbé ìlú tí àmúrun bá yọ jáde yọ lọ fọ ẹ̀jẹ̀ yẹn yóò padà wá máa bárùn lọ bí àmúrun àbọ̀jọ̀gbẹ́ òsìjọ́tọ̀ torí rẹ̀ tó bá dáàmú wọn ni àwọn èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ọ́ ní kò burú nítorí iṣẹ́ ìrànlọ́wọ́ àti pé gbogbo àwọn sàbí lọ tako ẹnìkan ṣoṣo lọ tako tó bá gbé ẹnìkan lọ tako ni kò bá jẹ́ ìjìnlẹ̀ torí rẹ̀ a tún lè fi sẹ̀rí pé bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ fi táwọn ọba mú ọ ẹlòmí lè ní ti torí sàbí lọ tako òjẹ́ lówùú pé ẹni tí yọ wà máa bá àrùn rẹ̀ lọ́mí tó bá dé táwọn bá sẹ́nu rẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀mú tó dé onígbà gbọ́dọ̀ kọ̀ ìtàgbéga ọ̀gbọ́dọ̀ kọ̀ ìtàgbéga tó fi débi tó fi fẹ̀jẹ̀ tó fi tọ́lù àláṣẹ bọ́ọ̀lù tó wá jáde mọ́tíláṣí láì kọ̀ ìtàgbéga. ọmọ lọ wàhálà tó wà nù yóò ti tètè torí kó lè bá àwọn báàrùn lọ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ bó so jẹ́ torí ẹ̀ sálọ aláàrẹ̀ bá ti já tí ọba ti dé wàá tọ̀nù bẹ̀rẹ̀ ni ọlọ́run náà lọ. ẹnìkan wá ní ó dáa àti báàrùn débi àtàyà kálù alọ́wọ́ tó já ṣé onílàdà kan lórí rẹ̀ kò sí ládà. mo rò pé àbótikírun òsì kì sọ̀rọ̀ láti ó tún kí àmọ́ àbẹ náà kí tó ọba kú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà kó tó ní kó o tún kí àbẹ náà kó ní ládàkà tó gbà lọ́dọ̀ lọ. yàtọ̀ sí ìmáàmù Abu Hanifa ràhìmọ̀ ọ̀hún àwọn ní kẹsìrì lọ ní kọ́ sálámà kẹsìrì lọ sí. tọ́ba ti bá ròdébi àtáyà ẹ̀ńtà àtáyà lọ sí sódé lọ́rùn ẹ̀ sànù. ní sálámà kà <laughs> lóko ní sálámà kà. kọ́ra dé wọ́n ní kí lọ́ọ́ fà baba o ọba ronú wọn ìtẹ̀gbẹ́gbẹ́rin páyín ẹ̀ ní mọ̀ tó tó kàn tẹ̀lé wọ́n ní ẹ̀sọ́ fún wa tí ẹ̀ bá kírun lọ tí o ti kírun tó tó ká assalamu alaykum lọ àbí torí torí kún ọ̀rọ̀ àwọn èèyàn ni kí ló dé tó ẹgbẹ́ tí ọba sálámà sí ọ lórí ìrùn ìbá sálámà àlékún náà èyí ṣe dáhùn kí á sálámà àlékún tó ọba dáhùn pé níbẹ̀ ìrùn rẹ bàjẹ́ buhari bá wa tọ́ di pé ẹ ntí ìtara àwọn èèyàn máa ṣe tí yóò fi jáde kúrò náà sọ̀rọ̀ pé asalaamu wa rahmatulah aleykum káfíńkì kọ́ọ̀bù yẹn kì í ti ọ̀rọ̀ tá a máa sọ nù tí ó rán làlàáfíà ajẹ́ pé tí èsà ara àrùn láti kú ònù ajẹ́ pé tí nǹkan míì náà tí èsọ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kírun dé bíi sálámà bíi tó ajẹ́ pé òrùn rẹ̀ ti pé fíkì Abu Hanifa tó wọn náà sọ ìyáàlù tó tọ́kì àlẹ́ àlẹ́ àbí Hanifa gbogbo àwọn ìyá ti ní ìdí Abu Hanifa lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ àgbọ̀yìn yẹn ti pọ̀ jù. ṣùgbọ́n ọjọ́ kan ní ti ká lu ọ̀rọ̀ wọn lẹ̀ wọn náà yà ní ìgbà nílẹ̀ Muhammad sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ sọ́ni mẹ́ta ọ̀sọ̀lá ti pọ̀wọ́ wọ̀tàhìrìmù àtẹ̀gbé wọ̀tàhìrìmù àtẹ̀gbé wípé kọ́kọ́rọ́ ọ̀run náà ní mara ntí máa sọ wọn náà ti tẹ́lẹ̀ ti wọ̀ bàbá ti lábẹ́rẹ́ rẹ wọn náà ní ọlọ́wọ́ ntí ó ti sọ gbogbo táà ti táà ti má lórí ọ̀run tẹ̀tọ́. náà ní àtẹlẹmọ àyè torí délé àdéhùn yẹn ká àwọn bá ti lè fílẹ̀ tù wá. tó ìtàgbọ́ àdébá ti sọ hàn láka ìgbàlè o ìwọ̀n káàṣì kò lè wúlò nítorí pọ́ tako ọ̀rọ̀ ànábìsọ̀lá àlùsọ̀lù gbogbo tó bá ti lè tako ọ̀rọ̀ ànábìsọ̀lá àlùsọ̀lù nínú àforí ìrìn àforí rò kọ̀lẹ́tọ̀ sí ká tiẹ̀ wò ó dípò bá tiẹ̀ kọ̀lẹ́tọ̀ sí ká gbé yẹ̀wò dípò bá fi sẹ́yìn rẹ ló ti jẹ pé ìdánwò ọ̀pẹ́yà ṣùgbọ́n ráàyò ọ̀wọ́lẹ̀. sọlẹ́ ìtumọ̀ sí pé nígbà tí yàrá ti so yóò fi irun lẹ̀ yóò lọ tún àlọ́ àláṣẹ ẹ̀yìn ìgbà náà ni wọ́n wá sí kìnìún wọ́n wá bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ ni mú àdéhìí yálà wá Aisha radiyallahu anha bí anabi wa sallam wani la yaqbalu Allahu salata haidin illa bi khimar. رواه الخمسة إلا النسائي وصححه ابن خزيمة وني النبي محمد صلى الله عليه وسلم وني ونوبا وني بيرو بني obìnrin tó ti bàlágà ọlọ́run ní gba ẹ̀rọ obìnrin tó ti bàlágà láì jẹ́ kó borí o ṣáàyò tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé balighatan sinnal hayy sinnal hayy ay la yaqbalu Allahu salata imra'atin balaghat sinnal hayy wọ́n náà bò ní gba ẹ̀rọ obìnrin tó bá ti dàgbà débi péńté nǹkan oṣù láì jẹ́ kó ṣe kí ni láì jẹ́ wípé omi nǹkan kó lóògùn. eléyàá fi hàn án gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé nínú májèmú tí máa jẹ́ kí wọn lálàáfíà fóbìnrin òun náà ni kò borí rẹ̀ kò borí rẹ̀ nígbà tí máa kírun. àwọn márùn-ún ni wọ́n gbà wá àyàfi ìmáàmù Nasa'i wọ́n túmọ̀ sí pé ẹ̀mẹ́ ni wọ́n gbà wá nù. àlìmáàmù Ahmad Abu àti At-Tirmidhi àti Ibn Majah. àwọn ni wọ́n gbà wá Ibn Khuzaimah ti sọ pé sahih tọ́ àdìsí ní ti pẹ̀lú ìmúra obìnrin lórí rẹ̀ irú ẹ̀wò lẹ́wọ̀ láti kírun obìnrin yàtọ̀ sọ́kùnrin nínú nígbà tá a bá fẹ́ kírun àdìsí ìjọ kan nínú àwọn àdìsí tọ́gbọ́dọ̀ kírun pẹ̀lú aṣọ kan tí etí rẹ̀ ò sí lórí èjìká rẹ̀ tápá kan nínú aṣọ yẹn kò dé èjìká rẹ̀ ẹni pé tó bá wọ ṣẹ́ẹ̀tì tó sì wọ ṣòkòtò sẹ́mi pápá kan nínú ṣẹ́ẹ̀tì rẹ̀ ń bẹ léjìká rẹ̀ tó bá wọ jẹ̀lábíyà ẹ̀rìkì ń bẹ léjìká rẹ̀ tó bá wọ bùbá ń bẹ léjìká rẹ̀ gbogbo àwọn asọyún àrègbè ńbẹ ní ìdìkà wa ṣùgbọ́n títí kéèyàn sá sọmára kéèyàn sá sọmára lọ́nà tó ṣe é pé nǹkan kan nínú asọyún kò ní dé èjìká èèyàn tá a lè fi irú rẹ̀ kírun ọkùnrin ọ̀gbọ́dọ̀ fi irú rẹ̀ kírun ṣùgbọ́n bíborí fífi fìlà sórí má fi fìlà sórí kò ní kankan ṣe pẹ̀lú pé òun rẹ̀ lálàáfíà bí ọ̀làlàáfíà. lè si kírun pínrín láì borí rẹ̀ ọlọrun ò ní gbà ẹjọ ẹjọ́ sílé ìkárí gbàtà bá wà nù yàrá wa náà bẹ́ẹ̀ ni kọ́lá tó ti kó tún paná ìwọ nìkan ló sùn wá mẹ́ dáadáa ni ìborí tí wọ́n kó fi borí wọn náà lè borí tí máa borí bọ́ọ̀rùn báyà. kìí ṣe borí pélébé ní nàpín ọmọ tẹlifí ọkọ ìgbé sórí báyìí tẹlifí ọkọ ìgbé sórí bí oṣù ká yóò ti kírun àwọn ti mà àtúntò tó lè fi kírun kó gbogbo ara ìgbà tó bá wá ṣẹlẹ̀ yìí pé asọ́tọ̀ ọ̀wọ́ gángangánga kò bu ara rẹ̀ tán. sọ àdéhùn ìwòrí rẹ̀ kọ́ kí wọ́n ràn ọ́ lọ láti bo gbogbo ara rẹ̀. ìtúrẹ́ ló ti jẹ́ pé jilbab òun náà ní ìbòrí ìbòrí ńlá ìbòrí ńlá tó ẹgbẹ́ tí wọ́n ti gbé sórí báyìí yóò bu ara sílẹ̀ yóò bu ara délẹ̀ olóòtú yẹ jù obìnrin wọn máa lò nígbà tó bá ti lo jilbab nítorí sẹ́kù ní khimar tọ́lọ̀ sọ pé bí kúmúrì yín nà òun náà ni tó fi bo tọ́lẹ̀ pé wàá ti lò láti fi borí rẹ̀ mọ ojú rẹ̀ kó tó wá gbé jilbab bọ̀ tó bá gbé jilbab bọ̀ wàá tún gbé jilbab bọ̀ tún bo ètò ìfitójú rẹ àbí ká gbé ètò ìfitójú rẹ tó gbé lórí ìdìbàbò rẹ ìgbélé yẹn èyí tó fi borí bojú yẹn máa ń pè ní kíni xìmà ọ nígbà tó bá ti lo jìlbà àmọ́ wò ló jìlbà tẹsẹ lọ ní gáàn gáàn obìnrin gáàn ni ètò yẹn jẹ kórè ìdìkadà gbélé yẹtà torí ló ti bẹ̀rẹ̀ jìlbà bùkọ àtòrí ló ti bẹ̀rẹ̀ jìlbáàbù lọ da yàtọ̀ sí gáàmù toríko ara àti islam fẹ́ kọ́ àṣì nípa wíwọ̀ jìlbáàbù onígbé jìlbáàbù bo ẹni tó bá wọ̀ láti rí yàtọ̀ sí gáàmù tuntun wọn gbé bùsán lọ́ba wọ̀ ojú ìṣẹ̀lẹ̀ ní gbé akọta gbé lórí èsìkà yóò ṣèpò ara wa lágbẹ̀ẹ́ àbí èyí tá a gbé lórí kò ní ṣèkù ara wa àfi tátẹ́gùn bá fẹ́ tó eléyìí túmọ̀ sí pé ìtọ́nà bá ń fẹ́ ó jẹ́ bíbò àtìrí ara rẹ̀ yóò máa ṣẹlẹ̀ ní látàrí kọ́ ọwọ́ kìíní jùlọ yàtọ̀ sí gáwọn eléyìí túmọ̀ sí pé èyí tí wọ́n rán náà bíi jùlbáàbù tí àwọn obìnrin ń wọ̀ náà gbàgbẹ̀rẹ̀ tí ó bá ti jẹ́ pàtó ló ti wá eléyìí ṣe yorùbá o àyàfi tó bá gómìnà yẹn ó wá lo ìbòrí tó jẹ́ pé wọ́n gbé sórí ó sì tún gbó gbogbo jìlbáàbù náà mọ́lẹ̀ ó gbó gbogbo bùsítánù rẹ̀ mọ́lẹ̀ gáàrùn rẹ̀ mọ́lẹ̀ tó eléyìí náà pẹ̀lá. eléyìí ó túnbọ̀ sí pé kó o borí rẹ̀ nígbà tó bá kírun òfin ọlọ́run bá wà. tọ́ ẹjọ́ á lọ́wọ́ pélébé lónìí kò sí tọ́nà owó wò lára òun

tó fi ya wọn ti wọnú hàn tó tún gbà wọn ẹ̀bẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ tó fi àwọn tó fi lòdó hàn tó tún gbà wọn dáadáa ìlú ilé yorùbá báwẹ̀ di wọn fi hàn àwọn òbí lẹ̀ tó tún gbà wọn kí ló wá kú ló kú lára wèrè tí o ti gbé ta ilé yàgbé yàn yín pé ká gbà kọ́nà ọba nìsinmi o.

oníkàlẹ́ máa fi sáǹkọ yìí sí wa kọ́nà ó ṣe ní àwíjàre fún wa láyé àtàtì àmọ́ kó má ti ń balẹ̀ jọ subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka Thank you pẹ́ ó ní òun ara ọ̀kadà méjì inú pun di un hati mah láti máa fún báàgù bẹ́ẹ̀ ini ní yẹn ó fún ẹ nígbà tí wọ́n ti dá owó yẹn padà tó dẹ̀rọ ọ̀kadà yẹn ní ninety thousand one one fifty thousand one fifty thousand nítorí ẹ̀ fún wọn yìí ní six pè ní àwọn obìnrin. àmọ́ ìgbà tó bá ti gbé mẹ́ṣínì fún yàrá ló ṣe kó gbé fún háyà rẹ̀ ó ti gbàgbé láti ilẹ̀ ó ti ló ṣe jẹ́ pé ọtọ́ nínú òfin ṣẹ̀ríà kó tó di pọ́ sanwó ìdáná kó ní kó wà ní sanwó àti òfin gbòó lẹ́yìn tó túmọ̀ sí pé tó bá ti lè kùnà láti san owó tó bá tẹ̀ kù gbé wà lẹ́ta ó ti yọ owó jẹ sẹ́kùn twenty rẹ̀ o. ṣùgbọ́n ọ̀tọ́ báńkì olóò ti tà fún un yóò máa sanwó díẹ̀ díẹ̀. òtún á dá mẹ́jọ mi pé tó bá ti lè fèlè láti sanwó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti làákàlẹ̀ yìí o wá gba mẹ́ṣẹ́nì padà ilé ìwé pọ̀tọ́ pọ̀tọ́ lábẹ́ òfin. ìṣúrẹ́ ti jẹ́ pé láti pìlẹ̀ ọ̀dà mẹ́jọ mi pé nǹkan yìí mo ti tà ọ àwọn kò tó máa gbé lọ wá tó fi lu wa lọ́nà tó jẹ́ pé tọ́ọ̀ bá ti lè sanwó tọ́ọ̀ san pé nǹkan yìí láta tèmi ó ti yọ owó tèmi tó bá wà. fún obìnrin tó ṣe ní lórí ìmọ̀ràn yẹn tó ń fẹ́ bèrè pé ṣé ìyẹn dáadáa pẹ̀lú ká sọ wà ní sálẹ̀ tó máa ti jẹ́ kọ́lọ̀ tó ètò dá ètò gbé wá látòrí rẹ̀ kó tó ti bá bò rẹ̀ lórí islam ọ̀fẹ́ kọ́sọ̀ obìnrin ọ̀hán ẹ̀sìn orílẹ̀ láti wà kára ọ̀sọ̀ ẹni dààmú sọ́ni gàgáàdì sọ́ni lé sọ́ni tó ọlọ́run fẹ́ kó gbé ọ̀sọ̀ rẹ̀ pamọ́ tí ọba jáde lórí rẹ̀ tí ọba ti ní jàdùbà tó níbo rí bá jàdùbà bò rẹ̀ yóò fò láti òkè délẹ̀. Àwọn ọ̀rọ̀ bí ìgbésẹ̀ ya àìmọ́ǹkù mọ́ǹkù ló bá ẹ̀. Tó fún ọtí wá bí mọ́ǹkù wá sára mọ̀, wọ́n á fẹ́ ṣe ìyàtọ̀ àbàbá yẹn wá já. Ṣé ìlú yẹn ti bàjẹ́ máa fi lò? Ojú àlọ́ wa lọ tún àlọ́ àlá ti wá àti ìlà. Bàbá ti jẹ́ pé lẹ́yìn sálámà. Ọ̀tọ́ bá ti ká tó sálámà. Àbọ̀ láàrin já rán rán rán ọ̀rọ̀ tó ọ̀rọ̀ láti wà tó rẹ̀. Nígbà tí tó bá jáde, nígbà tí tó bá jáde, títí ò ti jáde, ọlọ́run ní kò tú láti rẹ̀ jáde. Tí tó bá yọ ọ lẹ́nu lọ́sì mọ̀ pé kí lè fún ọ lálàáfíà láti kírun yìí ní rọrùn láti kọ̀ lọ sùn. àmọ́ gbogbo òfin táǹkà ni sọ ní ìsìn pẹ̀lú sótó ti jáde tọ́ ọ bá só lásòónú kò só lọ́gbà tó bá tó dà nà. tọ́ ma ti búlọ́ọ̀kù rẹ̀ òjòrò rẹ̀ òjì. nítorí kò sí ọ̀rùn kí ẹni tó kí ọ̀rùn tó búlọ́ọ̀kù tó àti búlọ́ọ̀kù tọ̀. Àkọ́kọ́ ẹlẹ́kejì nígbà àdéhùn ọ̀gbẹ́ni ẹ̀dẹ́ náà. Àwọn kan Àti dáhùn rẹ̀ débi kó ti sùn wá. Àwọn nípa pé sálámù méjèèjì yẹn títà àbáàdì ṣe pé tí òun ti pé àbí òtí pé ìtọ́kànbalẹ̀ sí ni wọ́n gbàdá bá

mùsùlùmí ti là wà oníkálukú pẹ̀lú tọ́gbàgbọ́ rubbish and nonsense táwọn kìlì gbígbàgbọ́ nù but mùsùlùmí là wà mùsùlùmí jọjọ bẹ́ẹ̀ tó bá ti kú ti kú ó tún ti lọ́la ìyá wọ́n ti sáyẹn máa gbá wọ̀ dókítà ló ṣùgbọ́n bẹ́ẹ̀ sìtáàni lè gbá wọ̀ tó ti kú ọ̀ kọ́ abayé kọ́ abayé kọ́ abayé sọ̀rọ̀ pọ̀ ni ẹ̀yẹ́ ti sọ pé kó dúró kó dúró ẹ̀ bọ̀ wá bá ẹ yóò dúlẹ̀. láyé jọ̀nù gbẹlẹ̀ ti gbọ́. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ la nábì máa ń dáhùn aṣọ fún yín pé lẹ́yìn ọ̀rẹ́ yà nábì ọ̀ dáhùn ẹbí pé Ibn Mas'ud radiyallahu anhu wọ́n sọ pé kí ló dé o lẹ́yìn tí wọ́n ti habẹ́ṣà dé ẹbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá kí ọmọ dáhùn kí ló tó dáhùn mọ́ ní inna Allaha yuhdithu min amrihi ma sha'a wa qad ahdatha min amrihi alla takallamu fi as-salah ọlọ́run bá mú àwọn òfin tó jáde nínú ẹ̀sìn rẹ̀ bó ti ṣe òfin tuntun tó mú jáde ní ìpínlẹ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ ni adébí zayd ibn al-arqam ọ̀bí ọ̀wọ́ àwòrán wọn làwọn máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tọ́nà ti sọ wọ́n kó wọn lè láàrí wọn ní tíìn àyíká ti tíìn ẹgbẹ́ fún ààrẹ mẹ́rin. Ẹ̀wọ̀n lọ

ó sọ pé àtúmọ̀bí máa lọ máa lọ táàmì ṣe àkànní bí àdúgbò. èyí wàhálà kó ọba délé lókè rẹ láwọn ọgbà kọ máa kí ràn ara ẹ lọ́nà tó. Èsì gbọ́dọ̀, wàá sálámù ká pọ̀ tún lọ́nà tí béèrè páálí ẹ̀kẹ́ rẹ̀ dáadáa ẹjọ́ bá dúró sápọ̀ ọ̀tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lànà ṣe máa ń sára wọn á ti sára wọn kà fún oṣù lọ́nà tó ń fẹ́ tó àlágbá nínú fún páálí ẹ̀kẹ́ rẹ̀ dáadáa. ọtí tí èmi ní náà ló Thank you kòtò wàhálà kòtò wàhálà kò sọ́kò lọ tó àlọ́ ọ̀la ti kò kí ọ̀rọ̀ wa kí ló dé tó tó fi lọ́rùn àti ìgbà lánàá náà ní ti náà wò ó ní bí pa náà. Kòtò wàhálà olùgbàdàn bá rọ̀ ló sún ní ká ìdílé bí o. because àmọ́ òjò ló sójú ọ̀rọ̀ bí jẹta kan mẹ́ẹ̀ òjò sún dẹ́dẹ́dẹ́dẹ́ tó wọn á tètè káwọn òkìrùn pẹ̀lú ọ̀rọ̀ púpọ̀ oyè sọ̀rọ̀ kókò padà rọ̀ náà ẹ̀ẹ́ tó á ti á sùn lé náà á rí òjò ọ̀padà rọ̀ tó sí ẹ̀ tó ń àwọn tó wà sùn

kọ́lá jẹ́ pé ẹ̀fẹ́ ti bẹ́ẹ̀ ẹ má lọ di mùnáfíkì nítorí pé ìrun tó wúwo jù fáwọn mùnáfíkì wọn náà ní sọláàtù làìṣá wọn sọláàtù fẹjọ ìrun ìṣá àti ìrun àsùbá ó wúwo jù fáwọn mùnáfíkì wọn yẹ kó gbọ́n lé yẹn kàfẹ́ dá ìlà rọ́ṣẹ̀ àní rọ́ṣẹ̀ sálámà ẹlòmíràn ọmọ ọgbọ́n ẹ̀dùdẹ̀ ẹ̀kọ́ rọra dìde jáde wọlé mọ́mù nìyẹn tó yẹ sẹlẹmu alaykum rahmatulah rahmatulah wọn kọrọ ajáde àti bá pàrọ̀ bá àpapọ̀. sọ̀rọ̀ ó jẹ́ bó ti jẹ́ náà. àwọn yìí ká ìwé nípa jáàmù rẹ̀ ní pé ǹjẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ tó tó wá jẹ́ pé bí ìrùn túkàtà sí tó bẹ́ẹ̀ kí kó

sọtọ ọba kìíní ta òkú kírun papọ̀ rárá kàkà mi kìíní kò tí kírun kàkà sọ̀hánà ọba ọ̀hánà ẹ̀rọ ọ̀la ẹ̀dá.